الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وترك أمته على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه ومن تبع هداهم إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه عز وجل ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run fúnníṣẹ́ ńlá muhammadun sallallahu alayhi wa alihi wa sallam níwọ̀n bá àsìkò tí a ní afẹ́yìn náà àwọn àlàyé ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó rọ̀ ná hijira ń ṣe ọlọ́run sallallahu alayhi wa alihi wa kókó márùn-ún kan bẹ tá máa gbéyẹ̀wò níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí the first point ó ní wípé kí ni tó fa hijira tó ń ṣe ọlọ́run bá ṣe láti gbòrò mọ́ta lọ the second point bóò ló ń ṣe ọlọ́run gan ṣe ṣe hijira náà kí ni àwọn ǹtàn tó rọ̀ mọ́ ní ṣókí ẹlẹ́ẹ̀kẹta mahiya hamud durus walfawaid allati يستفاد من هذه الأحداث الموزعة àwọn ṣẹlẹ̀ tó báyìn lẹ́rù wọ̀nyí tó ṣẹlẹ̀ nípa hijira ń ṣe ọlọ́run sallallahu alaihi wa alihi wa sallam kí ni àwọn ẹ̀kọ́ taari kọ́nú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wa alihi wa sallam sínú oṣù muharram òun gangan ló ṣe hijira sí ni tó fi já sí wípé inú Muharram lọ́dún kọ̀ọ̀kan nínú oṣù ọdún jíra kọ̀ọ̀kan láàmà ń gbà wípé jíra bẹ̀rẹ̀ ẹ̀yà tún gbé kalẹ̀ báyìí ìjẹ́ jíra ń ṣe ọlọ́run wa alihi wa sallam tó ṣe láti Mákà lọ Mẹdínà ṣe ní Muharram ló bọ́ sí sínú oṣù yẹn òní jíra náà Muhammad bọ́ sí awòye sí ẹlẹ́ẹ̀karùn-ún hijira kalenda abápẹ́ islamic kalenda èwo ló fi ń tọ́ sí méjèèjì jùlọ dẹ̀ kí ni ọlá tí hijira stroke islamic kalenda kí ni virtue tó ní lórí Gregorian kalenda èyí tí gbogbo àwọn àlòó tí àwọn ìbú bá mú wa sìn tá a kà kún ọ̀nà tá a fi máa sábà ṣe ìlànà ayé wa jẹ́ kí ni ipa tí islamic calendar gan kó nínú ẹ̀sìn wa nǹkan mara àrùn yìí lásọ̀rọ̀ ìlú lórí àwọn ẹ̀bẹ̀ Allah subhanahu wa ta'ala kó mọ́sà ṣe ní ìrọ̀rùn fún wa na'am anna muhammadun sallallahu alaihi wa alihi wa sallam ní kété bó ti wáyé nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá ti ṣe sẹ́yìn nípa ìran hijira tí ń bẹ nínú islam bó ti wáyé kó ń ṣe ọlọ́n sallallahu wa alihi wa sallam a hira láti lọ seclude ara ìsíbẹ̀ tí ó mọ̀rún wa ta'ala torí kó lè ní spiritual growth ìdówó papọ̀ mọ́lọ́run ọba rẹ̀ gíganú ẹ̀mí ìmígbèrú nínú ìmọ̀lọ́run ọba kó lè dàgbàsókè lára ànábì ó máa ń pa òjò mọ́kà tó dọ̀tí a máa pátì ìkejì láti dáàbò òbò tí ń jẹ́ gbàgbọ́ ti gangan àwọn nǹkan wọ̀nyí àlàyé ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀ nígbàtà ṣàlàyé nípa hijira àkọ́kọ́ hijira ẹlẹ́ẹ̀kejì nínú tànsílà gọ́rù ìrọ́ náà ni olówó àǹjọ́ níjọ́ tí malaku jibril ti ń sọ fún wípé ìtẹ́lẹ̀ náà ti lọ ìtọ̀ tó gbajúmọ̀ ni tó ṣe ọlọ́run sọ fún wípé kí ni kí máa kà nígbà tó ṣe ọlọ́run tí rẹ̀ ni tí ń sọ fún wípé máa kà ti pé kò rẹni tí ń bá sọ̀rọ̀ ń fèsì wípé ńgbà ní máa kà kí ni tí máa kà kó tó wá rí bàtí jibril salam kó tó wá fèsì máa ka ọkọ̀ ọlọ́run ọba rẹ ọba tó dọmọ ẹ̀dá èèyàn ó sì dọmọ ẹ̀dá èèyàn látara ẹ̀jẹ̀ kíkí wá mọ̀ nípa ọlọ́run ọba rẹ ọba alápọ̀nlé jùlọ eléyìí náà nìtúmọ̀ ayat mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ nù suratul alaq a'udhu billahi minash rajim bismillahir rahmanir rahim iqra bismi rabbikal ladhi khalaqa خلق الإنسان من علق اقرأ وربك الأكرم alon إن شاء الله صلى الله عليه وآله وسلم ṣọ́ọ̀kì rírí torí mẹ́lákù jibril lẹ́ni tọ́lọ́run ọba dá pẹ̀lú 600 wings kò sì ríro ẹ̀dá tó rí bẹ́ẹ̀ rí láyé ohun tí ń gbọ́ gan kò gbọ́rú ẹ̀ rí láyé in tó ti dá sí lára nú bẹ̀rù ó kó jọ bá ó kó ìbẹ̀rù bá ìgbà tó délé ń sọ fún ìyàwó rẹ̀ Khadija mitukuwailidin ìyàwó àkọ́kọ́ tó ń ṣọlọ́n kọ́ fẹ́ láyé radiyallahu anha wa baqiyati nisa'ihi sallallahu alayhi wa alihi wa sallam tí ń pariwo wípé látara emotional instability tó ti bá ìnábi Muhammadun sallallahu alayhi wa ó wá kóòrò fún ìyàwó rẹ̀ Khadija ìyàwó rẹ̀ Khadija ó jo iṣẹ́ ọlọ́run ọba lọ lọ́jọ́ orí púpọ̀ nínú títàn fi yé wa ní wípé in tí ń bẹ láàrin ọjọ́ orí ìyàwó Khadija àti oúnṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam in tó súnmọ́ odidi ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni torí بينما النبي صلى الله عليه وسلم اكتمل خمسة وعشرين من العمر حين وقع الزواج بينهما torípé ìyá Khadija ti klọ́kì 40 years ó ń ṣe ọlọ́run tí ìjú 25 years lọ nígbàtí márìjì wáyé láàrin wọn tí ń jásí ìyá Khadija radiyallahu anha wọ́n gba náàbì lábúrú sẹ́kù sẹ́kù sẹ́kù sẹ́kù ó ní wọ́n tó ń pín lágbájá mi lè fẹ́ kí ló dé ulẹ́gbẹ́ ìyá òun ni in tó kan mùsùlùmí àdájọ́ rẹ̀ pé jùlọ kìí sọjọ́ orí ìyàwó rẹ̀ ló kàn ọ́ kìí sọjọ́ orí ọkọ rẹ̀ ló kàn ọ́ in tó kàn ọ́ ni wípé ẹni tó kẹnu sí mi tó fẹ́ fẹ́ mi ṣé màá rẹ̀sìn mi sí ilé rẹ̀ ṣé wà mí ọmọlúwàbí mi ní ìbàjẹ́ ní rẹ̀ ṣé yóò sì fojú tó mi yóò fojú tọrọ ẹ̀sìn mi yóò sì fojú tó alkiyama mi yóò fojú tó ọmọlúwàbí mi tá a bá ti rí ní ti ń jẹ́ ọjọ́ orí kò ní kẹ̀kẹ́ pẹ̀lú ti ń jẹ́ marriage

wọ́rọ̀kọ́bù núfàlì ó jẹ́ kan lára àwọn kú sí ìyá wa Khadija ètò Khuwaylid radiyallahu anha ó jẹ́ àgbàfà àwọn nàṣọ́rọ̀ àwọn Christians kódà Injil New Testament a máa fọwọ́ kọ gbígbà táwọn bàbá wa ń lẹ Yorùbá tábàláwọn bá ń da tíra kọ èèyàn máa yé ó lásìkò yìí sẹ́mọ́ ń jẹ́ pé èèyàn da tíra kọ ọmọ ní ẹ̀dá rẹ̀ torí pé láwọn àsìkò táwọn bàbá sáà máa ń ṣe kínní kò sí photocopy machine gbà yẹn tó má ti gba tiria lọ́wọ́ èèyàn kan oye wọ́n gba bụ Bayyinah lọ́wọ́ rẹ̀ yóò wà nù ìwé kan pélébé ni tí wọ́n ti hàn pẹ̀lú tàdá tọ́nà ó tún wá gbà yóò wà lọ́ọ̀ sẹ́dá rẹ̀ yóò dàkọ sí pépà tó bá wà lọ́wọ́ lọ́wọ́ títí ẹ̀ náà àṣẹ̀dàkọ nǹkan ti rọrùn láyè sí bó ra ó gbé lọ sí center computer center wọ́n sì bọ́ sí photocopy ẹ̀ alákàṣe gan o tún lè gbogbo sáàkì ẹ̀ gan kò tún rí pdf ẹ̀ ó print ẹ̀ síta kò dàbí bẹ́ẹ̀ lásìkò yẹn so ọwọ́ ni wárọ̀kọ̀bù novel onísìmọ̀ ń ṣẹ̀dá kíni ẹ̀dá bible tó bá ti wá kọ́ tó pọ̀ yóò máa ha fáwọn èèyàn níbi tó nígbàgbọ́ sí bible dé so deep knowledge tó ní sí bible yẹn ó ti jẹ́ kó mọ ìtàn àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn ànábì tó síwájú àná muhammadu sallallahu alayhi wa sallam bó ṣe já sí pé alukuranul karim ó máa ń gí fún wa ní ó máa ń submit narratives fún wa nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyé àwọn ànábì tó ti síwájú lọ bẹ́ẹ̀ náà ni kíra òfin ẹ̀sìn kọ̀ọ̀kan máa ń sọ nípa ìtàn ṣẹlẹ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ànábì tó bá síwájú ànábì tó ní kíra yẹn for example Taurah àwọn tíra tó ti síwájú títí ẹ̀ kí ní àti àwọn èèyàn tọ́lọ́run ọba sọ tíra yẹn kalẹ̀ fún kí náà kọ ìyàwó náà kọ sáwọn ànábì wọn yẹn Taurah tó sọ̀rọ̀ ń Musa tó ṣẹlẹ̀ náà tún náà bẹ́ẹ̀ náà gbogbo tó ṣẹlẹ̀ sáwọn ànábì tó ti àtàwọn èèyàn wọn àti ìhà tí wọ́n wọn Kùránù náà wá sí kíni ó ṣàlàyé rẹ̀ fún wa true eléyìí lọ́rọ́kọ̀ ti fi ní ìmọ̀ tó kún kẹ́kẹ́ nípa tí ma ń sábà ṣẹlẹ̀ sáwọn tọ́lọ̀n bá pè ní ànábì síwájú ẹ̀ kìí ṣe pé ríran kìí woṣẹ́ ò kìí sálágbígba kìí sẹ́ntí woṣẹ́ kìí ríran ṣùgbọ́n òye tó ti ní nípa biblical revelations eléyìí fún ní àǹfààní kó lè predict pé in tó lẹ́kì kò ṣẹlẹ̀ sánàbí ìgbà tí ìyàwó Khadija radiyallahu anha tó mú ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó mú dọ́dọ̀ Waraqah bin Nawfal ó kìtá ní Waraqah àbúrò bàbá mi torí pé ìran Quraishi náà ni yàwá Khadija ìran lárúbáwá dàbí ẹ̀yà fúlàní tó pé ara wọn náà sábà máa so kò sí bó ṣe fẹ́ níyàwó nù ọ̀ràn tá à ń sọ yìí ìsídà kó fẹ́ni tó jẹ́ gbẹ́n ẹ̀ àbí kó fẹ́ni tó jẹ́ àbúrò ẹ̀ ó lè jẹ́ bábábábábábábábá torí pé fúlàní núpé haúsá wọ́n sọ ìran wọ́n sì so ìran papọ̀ ju ẹ̀yà yòówù tó kù lọ yorùbá ò so ìran papọ̀ tó àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta là ń sọ yìí bẹ́ẹ̀ ni fúlàní tí bá ń gbé lákàtà wa nílùú wa ló sì ń gbé látòjúwèé wọ́n pàpà mọ̀ wípé àwọn láwọn ẹ̀yà àwọn láwọn ìdílé kan tó jẹ́ fúlàní tí wọ́n ń gbé lógun stage tẹ́bá wá tọ ìran wọn tẹ́bá gbọ́tàn wọn bóyá bàbá bàbá bàbá tí wọ́n ti lé ní ọgọ́rùn-ún ọdún Yorùbá ti gbàgbé ẹ̀rọ tó mọ́ sọ pé ta ní fámílì òsì kan àdákùn ẹjá gbọ́rọ̀ ẹgbẹ́ òkú ọ̀rọ̀ mọ̀lẹ́bí kan ẹdákùn láàkùn mọ́ sí ìjẹ́ ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta yẹn Nàìjíríà wọ́n sọ ìran gan wọ́n sì sọ mọ̀lẹ́bí lóṣù náà tó fi pé wọ́n ṣe kí ni wọ́n máa ń fẹ́ra wọn so ìyàwó Khadija ìran Quraishi náà làwọn náà bó ń ṣe ọlọ́run ṣe jẹ́ Quraish olóbijá pé wọ́n rọ́kọ̀ bó náà bó ṣe ń jẹun kù sí ìyàwó Khadija bẹ́ẹ̀ ló ń jẹun kù fún oúnṣẹ́ ọlọ́run náà sallallahu alayhi wa alihi wa sallam òun ló fà tí àwọn Khadija fi ń sọ fún wárọ́kọ̀ tó jọ ń kú rẹ̀ wípé ìstẹ́ni ìlẹ́bìnà amik wárọ́kọ̀ tó jẹ́ àbúrò abẹ́gbọ̀n bàbá sí mi tẹ́tí sí ọ̀rọ̀ tí ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àbọ́mọ àbúrò rẹ̀ fẹ́ sọ ànábì wá ṣàlàyé wípé báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ sí mi tí mo ríre kí ni rẹ́spọ́nsì wárọ́kọ̀ wárọ́kọ̀ ní hazan namus alladhi يا ليتني به فيها جزعا ليتني أكوت حيا إذ يخرجك قومك فقال رسول الله صلى الله عليه وسلم أو مخرجيهم أو مخرجيهم قال نعم لم يأت رجل قط بمثل ما جئت به إلا أودي وأن يدركني أن يومك ويذركني يومك أنصرك نصرا معزرا ثم لم ينشب ورقة أن توفي إليه بين بخاري بين مسلم ورقة نباني الناموس olóòkọ̀ tí jìbìrìlì ń jẹ́ nínú ìwé tó síwájú wa ìwé tàwọ̀rọ̀ àti ìwé injil annamus annamus olóòkọ̀ tí jìbìrìlì ń jẹ́ ó lẹ́ni tó orí yẹn

láti jẹ́ kí Musa mà kó ti di ànábì ó ní ìyá laitani fíhà jaza'an ẹwò dárò mi ká ní sì máa bẹ lọ́dọ̀ nígbà táwọn ṣẹlẹ̀ kan ó máa ṣẹlẹ̀ ká ní sí bàbá máa bẹ láyé nígbà táwọn èèyàn rẹ kọ̀rọ̀ ìṣtí wọ́n lè ọkọ̀ ń lù ní jọ́nà ló ń ṣe ọlọ́ọ̀tí ma wípé wọ́n padà lé òun kó ń gbòrò Maka ìjọ àkọ́kọ́ tó kọ́ gba revelation láyé wáyù tó kọ́gbà tá ti dọ́dọ̀ arákùnrin yìí tarákùnrin ti bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé experience ẹ̀ anábì ti mọ̀ pé à ah, ó padà lè mi kó ń rí á ònà ẹ̀wò dárò mi kì sì máa bẹ láyé kí máa bẹ láyé kì sì ní agbára torí pé èèyàn rọ́ padà lé ọ jáde kó ní ìlú yahum àwa mọ̀kùrìjì yahum ẹgbẹ́ kí ń gbọ́ ṣé táwọn èèyàn mi Quraish fámílì mi wọ́n lè mi kí òun lù torí pé ànábì ò expect ẹ̀ láyé nígbà wọn tẹ̀lé ṣe àìdá sóhun ànábì dá sí wọn ó láàánú wọn lójú ó bá wọn lò dáadáa àwọn ara wọn ni wọ́n sọ ní al-amin trustworthy ànábì kìí sòpùrọ́ kò fọmọ wọn lóyún kò gbà yàwó ń yàwó kò lùgbájú ẹ̀ kò ṣe yàwú yàwú kèé mutí kèé dàlúrú kò ẹ̀gẹ́ ìjìnú bá júfì rí kò sí kí náàfì rí wọn òṣòṣèlú ń lú wọn kánàbí wá kàdà kó kọ́ bẹ kó máa pa àwọn èèyàn káàkiri ìlú ọmọ jẹ́jẹ́ ọmọlúwàbí ní mànàbí pẹ̀lú àwọn kò fárò kọ́rọ́ ìṣì ànábì tún jẹ́ alájọ fún wọn wọ́n máa ń dájọ sọ́dọ̀ ànábì gbogbo àtọ́ bá sì dé sí gbogbo ọ̀sán bá fánàbì bá wọn gbà pamọ́ wọ́n bá sì gbé fánàbì ànábì sì dá padà fún wọn anabi ní a rẹ̀ sí wọn gan àwọn náà sì so tí náà mú sọ̀rọ̀ yìí pé wọ́n wà mi jáde ní ìlú láwọn Quraish arákùnrin níbẹ̀ ni wọ́n lọ jáde torípé pé ẹ̀dá tó mú wá láyé assignment bá fún kò sí tó láyé táwọn ò padà kórìíra ìgbà táwọn èèyàn rẹ̀ ó bá máa lé ọ jáde kí wọ́n lé ọkọ̀ ń lù káàkiri bá ń bẹ láyé lásìkò yẹn ń ràn ọ́ ṣe ní àrànṣe tó tóbi bí bá dúró tì ẹ́ kí kún ọ lọ́wọ́ kí n gbèjà rẹ ó sì sọ tán kò pẹ́ sígbà yẹn ló bá ayé rẹ̀ òun ló fà táwọn kan fi ń fẹ́ máa ń sọ wípé wọ́rọ́kọ̀ bò nófàl kan fi ń sọ pé ó gba Islam rárá o ìsìláàmù tó gbà ìsìláàmù tó bá lọ́wọ́ Ìsá ọmọ Maryam ni kìí sí òfẹ́ sí ìsìláàmù tó bá lọ́wọ́ àná Muhammadun sallallahu alaihi wasallam so kìí sí sọ̀hábí ànábì ṣùgbọ́n ó lè jẹ́ ìkan lára àwọn ọmọ lẹ́yìn ànábì Ìsá kìí sí pé ó rí ànábì Ìsá sójú rí tó dúpẹ́ tí ń alaihi wasallam sígbà tí Ìsá náà in tó lé ní 5 centuries ní 500 years tàwà lè sọ wípé bóyá ń bẹ látàyà nàbí Isa títí fàdáyà náà Muhammad ara ò ṣùgbọ́n kana min ansari millati Isa wa kana min tabi'iha ṣùgbọ́n jẹ́ kalára àwọn true followers ẹ̀sìn ànábì Musa àti ànábì Isa alayhi salatu wassalam látọjọ́ tàà ń sọ yìí ló ń ṣe ọlọ́run bá ti mọ̀ wípé wàhálà ń bẹ níwájú challenge ní bẹ́ẹ̀ wájú wọ́n padà lé òun kúrò nínú ìgboro maka náà kí wá láwọn tó jẹ́ asbab kí láwọn tó jẹ́ asbab الأسباب التي أدت بهجرة النبي صلى الله عليه وسلم من مكة المكرمة إلى المدينة المنورة àkọ́kọ́ àwọn okùnfà pọ̀ tí ó ṣe é kà tó mú kó ń ṣe ọlọ́run fi pinnu ọkàn pé kò ń ṣe jíra kò ń fi mọ́kà lẹ̀ mọ́kà la bí ànábì sí bàbá rẹ̀ ọmọ mọ́kà ni ìdílé ńlá tí sì ń darí mọ́kà tí ń darí gbolẹ̀ lárúbáwá nídílé kùrọ́ìṣì ọmọ mọ̀dínà nìyá rẹ̀ nínú àwọn commercial states sísì ń bẹ ní arab peninsula lásìkò yẹn táwọn èèyàn lè mọ́ sòwòdé ní mọ̀dínà náà jẹ́ ìdílé ńlá náà ní ìdílé ìyá rẹ̀ ní Madina ṣùgbọ́n máa wáyé ńgbà míì tí wàhálà bá dé fẹ́dà ìlú bàbá rẹ̀ ilé bàbá rẹ̀ yóò fìlẹ̀ yóò sá àsálà fẹ́mi ara ẹ̀ torí pé mi ń bẹ náà nìrètí ń bẹ so àìtakú bì kan wọn lè oníbẹ̀ náà ló kù sí pẹ̀lú ìnira tó bá ń rí bẹ́ẹ̀ pàtàkì jùlọ tọ́mátì ní ọlá lórí ẹ̀sìn tó gbé dání tí ń jẹ́ Islam sùjúdù àkọ́kọ́ nìyẹn adam taqabbul makkata lil islam ibtida'an adam taqabbul makkata lil islam ibtida'an ay karahiyatu quraish wa hal makkata ضد الإسلام منذ أول يوم خرج فجر الإسلام ọ̀tá tí àwọn ará Mẹ́kà àti Quraysh tí wọ́n ní against Islam látọjọ́ àkọ́kọ́ tí ìmọ́lẹ̀ islam ti kọ yọ báyìí lára maka àti quraish na ti gbé ọ̀tá na ti gbogbo àná muhammad sallallahu alaihi wasallam anábì gbogbo gbà òru àtọ̀sán yóò mọ̀ pé wọ́n sí dáwà qulu la ilaha illallah tuflihu qulu la ilaha illallah tuflihu àárín jà lọ́dọ̀ àwọn èèyàn anábì ó lọ bẹ̀ àárín gbòòrò yóò lọ bẹ̀ ẹni ń loko ẹni ń lodò ló mọ̀ sí dáwà fún wa achievement yẹn wà lára nabi muhammadu sallallahu alaihi wasallam gbogbo ògbà ní ẹgbà la ilaha gbọ́ ẹjìrì ọlọ́run ẹfẹ̀ bọ́ọ̀lẹ̀ ẹjìrì ọlọ́run ní àwọn àṣà ní nìkan ní gbogbo ìgbà tó bá fi ń ṣe eléyìí àwọn ará Mẹ́kà ìhà ọ̀tá náà kọ sánàbì èébú ni wọ́n bú ànábì wọ́n sọ lókọ tí wọ́n bí ni tí wọ́n sọ ni oríṣiríṣi àwọn ìbáyàn sọ̀tá ò ní ṣẹlẹ̀ láti bẹ̀ ìyẹn jẹ́ ìdí àkọ́kọ́ ìdí ẹlẹ́ẹ̀kejì ìsìdáàdù almadinati munawwara لقبول دعوته صلى الله عليه وآله وسلم lásìkò ìgbà tí maka ń sọ̀tá ànábì lórí islam àti súnnà rẹ̀ ye wá gbé báráyé àwọn ará mọ̀dínà nìyí àwọn tí ní readiness bá ń gba islam lọ́dọ̀ ànábì tẹ́bí sọ pé masaibu qaumi inda qaumi fawaidu masaibu qaumi ẹ̀ǹda qawmi fawaidu etí bá jẹ́ poisons lọ́dọ̀ àwọn kan yóò sì máa jẹ́ honey lọ́dọ̀ àwọn ẹlòmíì táàkà bá ń sọ pé àfẹ́ àfẹ́ lọ́dọ̀ tí wọ́n bí tí wọ́n máa lérí pé fẹ́ pa ọ́ àwọn aráàlú kan ṣe tán wọ́n fẹ́ kú lórí nǹkan yẹn àwọn ń sọ pé Islam mú súnà rẹ̀ gbogbo àwọn àwọn òpa ni àwọn òṣèbákan ni fáwọn ni àwọn sọ̀hábà rẹ̀ lára àwọn ará wọ́n ti ṣetán àwọn fẹ́ gba ànábì bóò ló ṣe wá rí bẹ́ẹ̀ bẹ́yàn bá lọ hajj àyíká ń bẹ tí wọ́n ń pè ní al-Aqaba ibẹ̀ láti máa ń sọ́kù àyè mẹ́ta ni a ní al-Aqaba al-Kubra al-Aqaba àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni ẹni bá ti ṣe hajj máa ń lẹ́kù ló máa ń sọ́kù sí Saida al-Kubra, the big place here tó tóbi yẹn àyẹ̀yẹ̀ lànàbì ti pàdé àwọn kan nínú àwọn ará Madina àwọn yẹn wá fún hajj kátúngbọ̀n kankan yé iṣẹ́ hajj ṣíṣe kó ń ṣe ọlọ́run tó délé ayé làwọn ànábì tí wọ́n síwájú ànábì tí ń ṣiṣẹ́ hajj ẹni àkọ́kọ́ ní gbogbo àwọn ànábì ọlọ́run tọ́lọ̀ kọ́ fi ṣe hajj rán òun ni khalilullahi ibrahim alayhi salatu wassalam wa azin fi nasi bil hajj ya'tuka rijala wa ala kulli dhamirin ya'tina min kulli fajjin amiqa Olúwa subhanahu wa ta'ala ó pa nabi ibrahim láṣẹ ó ní pèpè irun pèpè ìṣọ́ṣeṣẹ́ hajji tí ti gbọ́ àwọn èèyàn wà á zin finance pé ìpè iṣẹ́ hajj ṣíṣe pèsè tí àwọn èèyàn ní gbòrò maka wọ́n ní Ibrahim aleyhisselatu wasalam ibi ọlọ́run bá léèrè pé ìwọ̀ ọlọ́run mélòó ní bàbá tá ń bẹnu gbóǹbì dẹ́sàtì níbí ó sì ní dúó sáyè tó ga kí máa ké sáwọn èèyàn wípé ẹ wá ṣeṣẹ́ hajj o iṣẹ́ hajj ti yá o bígbà tá ń kí sìn káwọn èèyàn wá kírun nínú gbó tá

wọ́n hà náà necessarily wọ́n sì hà àlìjẹ́n náà necessarily ẹni tí ó bá gbọ́ yóò ṣe kí ni yóò gbọ́ ẹni tó bá sì gbọ́ náà gbogbo náà kí wọ́n gbà ẹni tí ó gbọ́ tí ó gbà ọlọ́wọ̀n bá mà àmọ́ kó mọ ní sáwọn yóò wá gbọ́ báyìí ní sáwọn yóò gbà báyìí àhàhà فالهداية بيد الله هداية التفصيل والشرح والبيان ونواني ìmọ̀nà kó ṣàlàyé ọ̀rọ̀ kó fọ́rọ̀ sí wẹ́wẹ́ kó yé àwọn èèyàn ni wà náàbì ni wa hidayatul qulubi bi yadillah àmọ́ ìmọ̀nà ọkàn kí n tó bá ń ṣàlàyé fáwọn èèyàn kí wọ́n gbọ́yé kán ibrahim tí 70 àwọn ànábì ọlọ́run ló tún ṣe hajj tó ń ṣe ọlọ́run bá sọ fún wa náà àdíṣe ibn Abbas radiyallahu anhuma tí bẹnu sọ́nà Tirmidhi wípé ànábì ní mọ́ṣáláṣí ń jẹ́ masjidul khaif masjidul khaif yẹn gbogbo bẹ̀ náà lẹ́yìn tó bá jálá làájí gbogbo bẹ̀ náà lẹ́ gbà kọjá lọ sí jámúrọ̀ tẹ́ ti sọ́kò òun sí jámúrọ̀ rèé kò jù rin bí ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá lọ ànábì ní masjidul khaif yìí in tí ò dín ní 70 àwọn ànábì ọlọ́run ọba ni wọ́n kírun láyé yẹn àmọ́gbà tó dodo ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam àwọn kankan bẹ́ẹ̀ náà àwọn òfin ẹ̀sìn tuntun tí Allah subhanahu wa ta'ala tó wá mú bá ànábì tó fi jẹ́ kí iṣẹ́ hajj yẹn wá pé ju ti ṣíṣe rẹ̀ lójú àyà àwọn ànábì tó ní síwájú rẹ̀ lọ. so àwọn ànsọ́ọ̀rù yìí àwọn ará Mọ̀dínà yìí àwọn náà wá ṣiṣẹ́ hajj mẹ́fà wá ni wọ́n gbogbo wọn pátá ìran tí wọ́n ti jáde oní kí la kí la sẹ́rí ìgboro Madina àwọn clans méjì kan ni wọ́n darí ẹ̀ bó ti já sí pé ìlú kọ̀ọ̀kan láwọn clans tí wọ́n darí ẹ̀ lọ́dọ̀ tí wà ló sí níbi ní ìsìn a ní clans bí mẹ́rin tí wọ́n darí ìlú yìí tí pé wọ́n jẹ́ àwọn agboolé tó ṣe pé àwọn ni wọ́n jẹ́ orígun tó so ìlú mú kò sí gbogbo awolé yòókù yóò kó sí kan náà àwọn kíláàsì mẹ́rẹ̀ẹ̀rin yẹn nílùú tiwa bẹ́ẹ̀ ni àwọn ìlú mi náà ń bẹ ó lè jẹ́ mẹ́fà tí wọn tẹ̀balẹ̀ lágbolé agbolé agbolé agbolé yẹn ó fọ́ sábẹ́ clan kan kò máa ń nìsín wọ́n ní ìfàjá kí tó ni kò mọ́ ìfàjá àrán àṣewó ó tún kẹyọ kan ọmọ ìlú bẹ̀gẹ́ ò mọ́ èmi tí mi sọ ọmọ bẹ̀ mo mọ méjì lé oore abẹ́ ìfàjá ni lé oore wà darul khair ilé oro gan ni nípìlẹ̀ o ilé oro ayé jàìlíyà ilé kí náà pè é nígbàtẹ́ sì ń yí àwọn èèyàn rí pé oro bí ibó o lá máa sọ̀rọ̀ gbogbo gbà sí nǹkan rẹ lóró ó bá di ilé kí ni ilé ire gbàmbàbá dáadáa tí wọ́n bẹ̀ẹ́nu léyàn ọlọ́run bá sí wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwa ọ̀dọ́ tá a jẹ́ mùsùlùmí ibẹ̀ ọlọ́run tí wọ́n ṣàjẹ́ sí òye wa bẹ́ẹ̀ ni ilé kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n mọ́sá ìfẹ̀sìn wáyé wa jù báyìí lọ. naam so class méjì ló ń darí gbòòrò Madina al-Aws wal-Khazraj al-Aws sẹ́rí al-Aws yẹn ọ̀dọ́ tí wa ló sí ń bí tó wá fẹ́ kọ sí nídè lárúbáwá amzat fataha a wá sókun aó sínkẹsọ̀rọ̀ sí i ẹ rí i pé customize notebooks tẹ́yìn lẹ́yìn màláfà pàṣẹ kọ́ síbẹ̀ náà ni àyíbẹ̀ ẹ̀kọ́ <laughs> alifu wà lámùwà wá níwájú amza yẹn alhaus sẹwárí òsì tiwa ń bí òun àti alhaus ò tán mọ́ra wọn o wàlá ìlẹ́láwà láti wá àwọn ọmọ òsì ìlẹ́láwà kẹ́ ti wá ẹ̀bàlárabá wá tán àwọn arúgbó alhaus ń bẹ lọ́tọ̀ ìlú òsì náà ń bẹ ní tọ̀ na'am al-Ausi àti Khazraji yìí àwọn náà jẹ́ clans tó tóbi jù nígboro Madina èso ti wá dájà sílẹ̀ láàrin wọn kí Islam tó dé ní tí ò dínà ọgọ́rùn ọdún tí wọ́n máa ń ja ogun tó lé yín o tó ti pàmọ́ ìlú Madina kan ni wọ́n wọ́n máa ń bára wọn jà tí wọ́n máa para wọn nípa kúpa ni lórí pé ìdílé ti wájú ti yín lọ ìdílé ti yín ojú ti wá lọ ìdílé ti àwọn mẹ́fà nù wọn wọ́n wá ṣe ìjírá wọ́n wá ṣe iṣẹ́ hajj gbogbo àwọn tó wá wáyé kulluhum lil khazraj inú ìdílé ti khazraj wọ́n ti wá a ní wá bẹ̀rẹ̀ sí ń pè wọ́n sí islam ṣe wọ́n rí àwọn khazraj yìí ara wọn làwọn yẹ̀wúdí dúó tì yẹ̀wúdí èso ọmọ mọ̀dínà tẹ́lẹ̀ lárúbáwá yemen ni wọ́n lábáwá kí la pé yemen ni wọ́n ìgbà tán kà nínú old testament wọn tàwọ́rọ́tì wọn wípé ànábì ìkẹyìn ọlọ́run ó mú jáde láti ìgboro madina wọ́n sì ń fẹ́ kó ṣe pé ànábì ìkẹyìn yẹn wọ́n fẹ́ kó ṣe pé ara àwọn táwọn jẹ́ yẹ̀wúdí bàní sọ̀rọ̀ ló ti jáde wọn fẹ́ kó jáde náà ràn mí torí ẹ̀ náà fi wá relocate láti yemen wá sí madina torí pé madina rèé kò sí stéètì kan ní saudi tó produce dábìnù tó tó Mọ̀dínà wọ́n ní factories fún wọ́n ní industries fún ohun tí ń jẹ́ dábìnù tó dídé tí wọ́n dé àwọn tí wọ́n sì kìíní bá ojú wọn làwọn Khazraj so àwọn Yahudi wọ̀nyí àwọn tí mọ̀ nípa àná Muhammad sallallahu alaihi wasallam àwọn tí mọ̀ wá ń bá àwọn mùsùlùmí ṣeré wọ́n tí wọ́n ń bá àwọn Khazraj yẹn ṣeré wípé ànábì kan bọ̀ wá o olànábì kẹ́yìn àwọn kọ́sílẹ̀jì rẹ̀ àwọn ń jẹ́ kèfèrí àtàwọn house kèfèrí ni wọ́n wọn ò gba yẹ̀wúdí wọn ò gbẹ̀sìn wọn wọ́n kàn jọ jẹ́ alábàágbé ni ṣùgbọ́n àwọn yẹ̀wúdí yẹn máa ń sábà sọ létí wọn pé a kàánú tíra tiwa nínú tàwọ́rọ̀dì tiwa wípé ànábì ìkẹyìn ìlú ìlú ti jáde wọn sì là tọ́lọ́wọ́n bó gbọ́lá fún gbogbo àwọn ànábì ọlọ́run ṣùgbọ́n táwọn kọ́sílẹ̀jì mẹ́fà nù wọ̀nyí wá ṣe hajj tán pàdé ànábì níbi àkọ́bà tó fi ń sọ́kò tán wá ní tí àná Muhammad ń pè wọ́n sínú Islam ah wọ́n wò wípé ah sí ìsẹ́ ànábì tí àwọn yẹ̀údí mọ́ sábà dákọ lọ́jọ́ tó ti pẹ́ létí wa tán mọ́ sọ́tàn rẹ̀ pé ń bẹnu tíra àwọn lélẹ́yìí ah kódà ń táwọn yẹ̀údí ẹ̀ tí wọ́n tún ń ṣe zàgbé yẹ̀údí rẹ̀ àwọn ẹsẹ̀ kèfèrí àwọn khosraj al-aus kèfèrí làwọn àbí ọwọ́ ìyá mọ́ sábà ran àwọn yẹ̀údí torí wípé atọ̀rìn wà láwọn wọn sọmọ Madina àwọn haúsá àti kọ́sọ́jì táwọn ọjọ́ Madina jẹ́ pé fèrí wọ́n máa ń dì pẹ̀lú wọn ẹ̀sìn wọlé gbédè ìtẹ̀tì lẹ́sìn Musa tani Musa ẹ̀sìn àbáláyé lẹ́sìn wọ́n máa ń fìyà jẹ wọn wọ́n máa ń subdue wọn sí different humiliations so àwọn yẹ́jú máa sọ wípé ẹ̀ kò sáburú nígbà tí ànábì ìkẹyìn yẹn bá dé tí ó jáde láàrin wa òun ó gbè wá níjà tó bá ilé dé yóò jẹ lálà sí sẹ́yìn khazraj àti aus wọ́n mọ́ fà nábì yẹn níbi tí wọ́n mọ̀ nípa nábì dé olólọ́wọ́n rí fáà sí ní sọ́tùl baqara tó ní falamma ja'ahum rasulun min indillah musaddiqun fọ́lámà jẹ́ ahùmà àrọ̀fú káfàró òbè ọlọ́n ní ọ̀rọ̀ àwọn Yahudi lágbára ní ìgbà tí ànábì kan wá dé wá bá wọn látọ̀dọ̀ ọlọ́run ọba tó ń ṣe ọlọ́run bá wá dé bá wọn látọ̀dọ̀ ọlọ́run ọba ṣáájú tipẹ́tipẹ́ ànábì tó wá dé wá bá wọn yìí wọ́n ti máa fi ń ṣe ìyẹn jẹ̀ níwájú àwọn kèfèrí o láwọn Yahudi tó a mọ̀ pé tó bá ti dé ta dúó lẹ́yìn ìrà gẹ́ẹ̀sì yín á padà borí yín nù lùí ni ànábì ọ̀hún wá dé káfàró obè kí ni a ní gbà fún ọ torí pé wọ́n wò wípé ìran bà ní sọ̀rọ̀ ìlà ló yẹ kí ànímọ̀ mọ̀ ti jáde ọlọ́run alọ́run mọ́ ànábì jáde nínú ọ̀ràn ni na lárúbáwá nítorí wá tọ́nu ni wípé gbogbo ohun tó ń bá ń ṣe mọ́ ṣe pẹ̀lú class gbogbo tó bá fẹ́ ṣe láyé máa ṣe sincerely for the sake of Allah má ṣe torí èyàn kan tó gbá tó ń torí ẹ̀ ṣe nǹkan yẹn ó lè ṣe é ṣe kó mọ̀ padà fi ṣe èṣì tó ń ṣe má tó bá ṣe pé ò máa ṣe torí tọ́lọ́ ọba tẹ́lẹ̀ kò sí ládá kan tó ṣe kí ni tó gbà ó sì wà greatly disappointed in the person inú rẹ̀ ó bàjẹ́ ẹ̀ẹ́tàntorí rẹ̀ ṣe wá tàntorí rẹ̀ sẹ́yìn ló wá fi di síyàn ní ìsìn oníṣẹ́ mórí báyìí ká ní ìjọ tí wọ́n ń fànábì yan gàn fi ànábì dára wọn núdùn níwájú àwọn kèfèrí yẹn ká náà ṣe torí tọ́lọ́run gbà tánà jíre kí ni tí ṣe ti ànábì ni àmọ́ wọn ò dúnú sànábì torí fẹ́ràn ànábì wọ́n fẹ́ dúnú sànábì torí pé bọ́lọ̀ bá lè yọ ànábì yẹn láàrin ìjọ títí wọn tó jẹ́ wa lọ jáde lára àwọn ìjọ lárúbáwá ó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam kíákíá wọ́n pẹnu pọ̀ wọ́n ní àwọn ò ní gbà káwọn yẹ̀wúdì yẹn gba wájú gbà sílámù kù fáwọn amẹ́fà ìbáyà sáré ṣe kí ni wọ́n bá gba islam wọ́n gba islam anáyìn bá wọn gbé àdéhùn ìgbà tó di ọdún tó tún tẹ̀lé al-aamul ọdún tó tún tẹ̀lé àwọn tó tún wá wá Mákà wá ṣe hajj nínú àwọn Ansar sọ pé mẹ́fà ni lọ́dún àkọ́kọ́ wọ́n wá di ọkùnrin wọ́n tún wá di mẹ́yìn tún gbà síláàmù sí wọ́n wá pé mélòó no mẹ́fà mẹ́yìn tún gbà síláàmù sí wọ́n wá pé mélòó wọ́n wá pé méjìlá ṣe wá rí àwọn méjèèjìlá yìí márùn-ún bẹ nínú wọn tó ṣe pé àwọn náà kọ́ gbà síláàmù ní ọdún àkọ́kọ́ ó ti yé nígbà sígbà mẹ́fà tó kọ́ gbà síláàmù láwọ̀kọ́ yẹn ẹnìkan ló padà wá hajj lọ́dún kejì márùn-ún wá àwọn mẹ́fà méjì islam pẹ̀lú wọn gbogbo àwọn ilé ìwá nìyí a ti padà wá nínú àwọn khaziraj tó gba islam ìjẹ́ sí mẹ́fà gba islam ní àwọn àlàáwòsì lọ́dọ̀ àkọ́kọ́ mẹ́fà mi gba islam ní àwọn khaziraj ní láti pé ọ̀tá ni wọ́n ṣe kí ni nọ́mbára wọn ṣe hmm? tó pé in ti ń bẹ tó wá ogun tó ti lé ní ọgọ́rùn-ún ọdún ìsìláàmù sì parí rẹ̀ láàrin ọdún kan síra wọn tòun tí ìbá ṣe pé àwọn tòun tó gbà ìsìláàmù lọ́wọ́ ànábì lọ́dún àkọ́kọ́ táwọn ibi ṣe dáwà fún wọn wípé alkọbẹ̀líyà alinsuriya alkọmíyà marfudatun kullu hafi islam racism tribalism fulani ni mí hausa ni mí ibo ni mí yorùbá ni mí ọmọ ọlọ́rin ni mí ọmọ àjàṣẹ́ ni mí ọmọ màrán ni mí ẹyọmọ fẹ́ ni mí ẹyàwó alá òyìnbó ni mí lárọ́wá ni mí aláwọ̀ dúdú aláwọ̀ dúdú òun tẹ̀ nílà káyè lọ títí sáìsànú wa aláwọ̀ dúdú bá nílà káyè wa máa bóra ẹ̀yìn iláwá tó bóra rí bẹ́jù ẹwọ fíìmù tó ẹwọ fíìmù lárọ́wá tẹ́wàá gbogbo àwọn títí ń lọ hajj láyé tí wọ́n lọ lọ́dọọdún tí wọ́n lè mọ́ lọ́wọ́ múra wọn ò tí ì mú tàn wálé pé àwọn lára tó bóra rí eré ìbò sì ní kú títí fá kó ṣe kí ni ó lè lẹ kíní kó lẹ kó kún tè kó gbogbo rẹ kéèbó wá lòun ó bóra aláwọ̀ dúdú làákàyè rẹ̀ dorí kò lè púpọ̀ làákàyè tún wá dọ̀bálẹ̀ dúdú tọ́lọ́ ń dá yẹn ó ti wò pé ọlọ́run ń wọ̀n chíìtì mi o àwọn ah, ọlọ́wọ́ sí dáa ní sùtúrà ní dá ojú àwa ṣe fáńtà gbogbo ìsàlẹ̀ ara ṣe kí ni gbogbo bá bo tán yán tó bá fẹ́lẹ́ láwọ táwọ̀ rẹ̀ fẹ́lẹ́ tó bá ní ásídẹ́ntì báyìí ó bá kún wọn ara rẹ̀ bùtẹ̀lé ò mọ̀ ẹ́ já ẹ̀rí kí ni ó ṣe rẹ̀ ó sì láyé ń ṣe ẹ̀dá tọ́ ọlọ́mọsá ìtún gbogbo wa ṣe o naam àìfi àwọ̀ àìfi ṣèyànrà àìfi ìlú àìfi ṣèyànrà àìfi torí pé èdè mi èdè lárúbáwá ni èdè mi èdè èbó ni èdè mi èdè haúsá ni èdè mi ni èdè mi ni èdè mi gbogbo àwọn nǹkan yẹn torí pé kò gbé ìní ọlá n tó gbélé ní kíni inna akramakum inda Allahi atqakum the more you are pious the more you are fearful of Allah subhanahu wa ta'ala the more you are pious to him the more you are beloved to him o bá ti fẹ́ràn ọlọ́run ọba tó jalla wa ala bẹ́ẹ̀ ní ó sì fẹ́ràn rẹ̀ tó tó bá ní the excellency the honorable àwọn ẹni ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ kìí ṣe ṣẹlẹ́ǹsì ọdún mẹ́rin tí ó tún lè kúrò lórí oyè kìí ṣe ọ̀nàrẹ́bù ọdún mẹ́rin òkú ẹ̀kú lọ́dún mẹ́jọ ọkùnrin bàbá rẹ̀ tó ṣe tó ẹṣẹ́lẹ́ǹsì òṣèlú ọdún mẹ́rin àbọ̀dún mélòó lẹ́yìn ọdún mẹ́jọ yẹn kí ló kù darí ilé àbẹ́ṣẹ́lẹ́ǹsì ọ̀nàrẹ́bù àtàkùwà yóò mọ̀ ló lọ bẹ́ẹ̀ lópin ìgbà tákùwà naam ibi tí ala yẹn ti ń kán láàrin wọn díẹ̀díẹ̀ nìyẹn islam ni máa ń sóyàn papọ̀ ló fi máa gbàgbé ìtàn àná àwọn baba ńlá yín ẹgbẹ́ àwọn baba ńlá ti wá ṣẹrú baba ńlá ti wá náà náà baba yín fún ọ tí islam bá ti yọyé wa papọ̀ ẹnìkan ò ní máa rò wípé òun da èèyàn kan lọ bẹ́ẹ̀ lẹ́nìkan náà ò sì ní máa rò wípé bóyá tó kó gbogbo ẹ̀dá papọ̀ sínú na'am àwọn eléyìí àná muhammadu sallallahu alaihi wasallam ńgbà tí ó bá wọn gbé àdéhùn bó ṣe bá àwọn ẹni àwọn kọ́ gbé àdéhùn láwọn tó kọ́ gba ìsìláàmù ní ọdún àkọ́kọ́ yẹn ó bá wọn gbé àdéhùn ní ìgbé àdéhùn tóbìnrin ìtumọ̀ ni wípé gbogbo àwọn tó bá jẹ́ ìyàwó wọn tó gbà ìsìláàmù náà pẹ̀lú wọn pẹ̀lú pàdánù ti bá wọn kọ wọn gbé àdéhùn ìgbádùn náà ti kárí àwọn tó jẹ́ ìyàwó wọn ìgbà tó di pé wọ́n máa lọ ànábì wá gbé àwọn kan ránṣẹ́ dìde pẹ̀lú wọn kọ́ lọ kọ́ wọn lẹ́sìn sẹ́n pé mẹ́fà lọ́dún tó kọjá mẹ́fà ní ọdún yìí ànábì wá gbé méjì dìde nínú àwọn sàhábà tí wọ́n kọ́ wọn ní kéwú kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹni àkọ́kọ́ nu ni Mus'ab ẹni àkọ́kọ́ ni ah, rada ibn umm maktum tọ́lọ̀ títí orí rẹ̀ sọ súrọ́tù abasa kalẹ̀ abasa watawalla an ja'ahu al-a'ma anábi gbèjìdé ẹni kéjì oní musa'ab bin umair ó ní torí àwọn kan náà fà ń sọ wípé lẹ́yìn ìgbà tí ó ń ṣe ọlọ́run gbé tó rán ibn umm maktum pẹ̀lú wọn àti Mus'ab Ibn Umm Maktum òun padà sí gbòòrò Mẹ́kà àti tiẹ̀ ṣùgbọ́n Mus'ab òun lẹni tí ó wà pẹ̀lú wọn ń kọ́ wọn lẹ́sìn ń kọ́ wọn Qur'an ó hà wọn Qur'an sotiye òun ló bẹ̀rẹ̀ sí ṣe dáwà lẹ́sìn sọ wípé the first ambassador in Islam ẹni tánàbí kọ́ ọ́rán jáde láyé wípé lọ sílùú mi lọ́mọ káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó sì máa fi máa kéwù mọ̀ Umair ọmọ olówó ni ìtàn tiẹ̀ ọ̀tọ̀ ni gbà tó ó Madina ilé ẹni tó sọ̀kalẹ̀ sí tó host ẹ̀ tó ń gbé òní Zurara As'ad bin Zurara ìgbà tó wá tí dọdí mi tó tún Madina ti gbà gbogbo wọn wá jáde wá ṣiṣẹ́ hajj ẹ ti rí báyìí wọ́n nígbà tó ń ṣe lófin wá pinnu pò ń fẹ́ ṣe hijira kò fẹ́ sílé kan tó ṣẹ́kù mọ́ nígboro Madina tí Islam ti wọbẹ̀ lẹ́yìn ilé àwọn Yehudi kódà àwọn Yehudi míì gan ti ṣe kí ni wọ́n ti gba Islam ìyẹn jẹ́ ìdí ẹlẹ́ẹ̀kejì tó mú kí jíra wáyé ìdí ẹlẹ́ẹ̀kẹta ó ní oríṣiríṣi àwọn ìjìyà humiliations punishment torment èyí tí àwọn ará maka tí wọ́n subject ànábì sí wọ́n pè ànábì ló kọkókọ wọ́n pè lálágbé wọ́n pè lásínwín wọ́n pè lópìdá mẹ́tẹ̀ẹ̀ta yìí kòránù kọ̀ǹvọ́ìmù ẹ̀ mo wà ní àwọn okọ̀ burúkú tí àwọn kèfèrí maka tí wọ́n sọ ànábì torí dáwà islam nínú sọ́tò kọ́lá nùún والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون أم يقولون شاعر نتربص به قل تربصوا فإني معكم من المتربصين torí pé alágbe ayé ìsìn láwọn akọni musicians ìdẹni táwọn èèyàn ń yìn alágbe látọjọ́ kìíní àná ẹni àbùkù ni wọ́n láwùjọ ẹni yẹ̀yẹ́ ayé ń lọ sópin ni musical industry di táwọn èèyàn sáré sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ń kọ fújì tí ń kọ gbogbo àwọn tí wọ́n àwọn ọmọkọmọ náà ni wọ́n kọ tẹ́lẹ̀ kò sóbi kan ti máa ń tí ó mọ̀mọ̀ finú fídọ̀ pé ọmọ mi lọ́mọ kọrin ọmọ nǹkan fújì ọmọ ta bí ọmọ tí ò ní fúkọ́ ọ̀nà nǹkan gbàtà yìí dìdàkudà yìí tálìkì àmọ́ ń súnmọ́ yìí lórí pé mùsùlùmí náà wá tí ó máa sọ wípé òun náà jẹ́yàn láwùjọ fàágbé ni wọ́n pè wọ́n so wọ́n máa láti lè láti lè low level ànábì láti lè condemn dáwà ànábì wọ́n ní agbé ni wọ́n má dé lálágbé ni àwọn yóò wà sá fún ànábì torí pé kò láyè láwùjọ kí ni standard ẹ̀ kí ni value ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá ti já sí pé wọ́n ní pọ̀ wọ́dà ń ṣe dán ń ṣe dán ẹni àbùkù náà ni kò jọmọ́ tí wọ́n tún kọ́ májíkì náà lẹ́nì ní European countries òun náà ti sínú university náà ti tún ń kọ́ bẹ́ẹ̀ náà ni ó pè ànábì ń wèrè ẹ dákun dè ní tààwò yìí náà bó lórin bá tẹ̀ dán táwọn èèyàn fẹ́ràn tẹni tí ń pò ń pin dán tó ń ṣe májíkì tó dẹ̀ táwọn èèyàn fẹ́ràn táwọn èèyàn fẹ́ràn wèrè ẹ dákun sáwọn èèyàn fẹ́ràn wèrè skul wo ni wọ́n dálẹ̀ téèyàn máa ń lọ tí ó practice madness ó wà di wèrè táwọn èèyàn sì fẹ́ràn ẹ̀ kò bá bọ̀ ní ọ̀rọ̀ wọn wọ́n ní wèrè dùn ún wò ni ó ṣe bí lọ́mà bó ti wẹ́ fi sẹ̀ tó kẹ́ fi sẹ̀ ẹ̀yẹ́ tó kẹ́nìkan wá jáde kó wá ní pẹ̀lú ògo ọlọ́run bó ti rí ti yún yín dùn tẹ́ẹ̀fi ti ẹ̀yẹ́ hùn tẹ́ẹ̀ fi ń pẹnu ọmọ tiyín náà ó yàrùn tó yà ẹ̀rì pé ojú kó wọ́n kòrò ní pé kí ló sọ ọmọ tó wọ́n ya wèrè so bó lórin bá dé èèyàn lálé nì báwọn èèyàn wò pé bó kọrin ò jẹ́ èèyàn bó ní dẹ́nà bá dé èèyàn lálé nì wèrè ò tí ì dè èèyàn ńlá o kò sí lè dè èèyàn ńlá ní nàìjíríà mi sọ ìlú mi ìlú mi gan náà wèrè ò lè jẹ president tí wọ́n pe ànábì wèrè tó di dáwà tawhid tó di ogun tánàbí ò mọ̀ dáwà tawhid láyé in tó yapa gbogbo àwọn àṣà ẹbọ tí ń bẹ ń lù ní wọ́n sọ ànábì ìdíkí ni wèrè débi tí àbúrò bàbá rẹ̀ abẹ́gbọ̀n bàbá rẹ̀ Abu Lahab ó sì ṣépèlé ànábì ìjọtọ́lọ́wọ́n bá sọ àyàkalẹ̀ fún wípé wà á ń zèrè àṣírí rọ́takàlà akọrọbìn gbogbo mọ̀lẹ́bí tí wọ́n súnmọ́ ìwọ́n ṣe ọlọ́run orí wọn ló ti kọ́ bẹ̀rẹ̀ dáwà ànábì bá ránṣẹ́ ànábì lo ó lo eminence ẹ̀nù ìlú èèyàn la wọ́n mọ̀ mímọ̀ ọmọlúwàbí wọ́n mọ̀ mímọ̀ wọ́n gbọ́rọ̀ sí mi lẹ́nu gbogbo torí pé kọ̀rọ̀ṣì tó gíga clan kan ni kọ̀rọ̀ṣì ní boromaka táwọn náà ní àwọn families lábẹ́ olórí family kọ̀ọ̀kan bíi ká ní mọ́gàjí family kọ̀ọ̀kan ànábì wá ránṣẹ́ sí wọn ànábì ò sì ní ránṣẹ́ sí wọn láyé láwọn tí wọ́n tẹ̀ lè bí bàbá tiẹ̀ gan lọ́mọ wọn dáná bí lóhùn ìwà ní ọmọlúwàbí ni tí wọ́n tẹ̀lé bàbá rẹ̀ sọ̀rọ̀ kí bàbá rẹ̀ gbọ́ pèsè bàbá rẹ̀ yìí ọmọ òmòrú ìwà burúkú tó ní lọ́wọ́ tó wọ́n bá jọmọ rẹ ìwà pálapàla tí wọ́n ń bẹ lọ́wọ́ òbí ẹ̀ yóò sì fi ìwà ìjọmọ lóàdé yóò sì gbà kó láti ṣe bá ṣe ń kéwú ẹ̀kẹ́ ládàbí súnà kọ́yàn ládàbí ni súnà ìkọ́yàn láṣà súnà ìkọ́yàn lẹ́ni tí kéékọ́ ọmọ kékeré lẹ́ni tó mọ yájú sábàlagbà ló súnà tó mọ wò haranharanharan hassan sáré hàn súnà anábì kọ́ nìyẹn o ìfẹ́ inú ti lò yẹn anábì ń ń gbàlagbà anábì sì fara mọ́kó kúnlẹ̀ kí yàn kò sì fara mọ́kó dọ̀bálẹ̀ fún yàn ló fi ran bẹ́ẹ̀ ọlọ́bọ̀ yọ̀ǹda rẹ̀ fánà nínú ọ̀nà tẹ́fì máa kíra yín tẹ́fì máa yẹra yín sí gbogbo ọ̀nà tó kù orí kan lọ́wọ́ rẹ̀ ó gba ni orí orẹ́ ni sí ni gbogbo àwọn ọ̀nà àpọ́nlé yẹn ní islam gbé kalẹ̀ kódà nínú islamu ọmọ ike èrìn níwájú àgbàlagbà ọmọ èrìn níwájú bàbá àbíyà rẹ̀ ẹ̀yìn ló ti máa lẹ̀kọ́ tí ń bẹ sọ pé ó fẹ́ lálùbáríkà ní <laughs> kò sínú ládàbí ẹ̀kọ́ ànábì ni ẹ̀yìn ló ti máa rìn àwọn sábà ànábì ẹ̀yìn náà ti rìn wọn ìrìn iwájú ànábì bá ànábì ti jẹ́ oyé wọn pé wọn yìí kúnlẹ̀ kíyàn wọn ìdọ́balẹ̀ kíyàn wọn ànábì tó jẹ́ oyé wọn wípé tòun ti bẹ́ náà àìgọ́ ẹni tó bá jù yàn lọ à ń lápọ̀nlé ni nínú ọ̀wọ̀ ẹni tó bá ti jù ọ lọ ẹ̀yìn rẹ̀ ló máa rìn àti tó bá fà ọ pé súnmọ́ mi lẹ́gbẹ̀ẹ́ kájọ máa rìn lọ ó sì lè já sí pé kò mọ ibi ń lọ o lè wá léwájú ẹ dákun ìbárìn lẹ́yìn yín ni o ṣùgbọ́n ibi tẹ́ẹ̀ lọ tí mo fẹ́ mú yín lọ ó dàbí pé ẹ̀ mọ́ bẹ̀ ló jẹ́ kí n máa síwájú láti yú ọ̀nà fún yín o ẹ̀kọ́ nìyẹn sóyé kìí ṣe kí ìyàwó lóun gbọ́ súnà yìí òun òkúnlẹ̀ kọ́kọ́ òun nulé kó máa nà wọ́n àmàlà sí ó máa jọ wọ́n àmàlà sí inú ilé sọ pé kó mọ́kúnlẹ̀ kí ọ láàárọ̀ ó wá túmọ̀ sí kó máa sọ pé ẹlọgbọ́n jẹ yín kíkín abú ẹlọgbọ́n jẹ kíkẹ́ sáfara yín Eh, súnà ló kọ́ ń yí ṣé súnà ló kọ́ ń yí tó láìlẹ́kọ̀ọ́ títí ẹ àìlẹ́kọ̀ọ́ òun ti bọ́ abẹ́ súnà kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ gbogbo wọn sì dáná bí lóhùn kódà wọn nínú àwọn tí wọ́n ti dàgbà nínú àwọn àgbààgbà Quraish tí wọ́n lè láǹfààní àti wá sípàdé yẹn wọ́n sì rán àwọn èèyàn ránṣẹ́ kó wá represent àwọn ibi tí wọ́n fẹ́ràn ànábì dé gbogbo wọn bá pèsè àbúlà abẹ́ ogun náà wọ́n pèsè bẹ́ẹ̀ ànábì wá bí wọ́n lè òkè sọ́fà lànà dìfí pàdé sí dèní iná òkè náà ni bíjọba sàúdì ṣe gbìyànjú kí wọ́n lẹ́vù ẹ̀ kán lẹ́vù gbogbo sáìdì ibẹ̀ tó òkè náà sì ni naam òkè tó mọ̀ gbogbo àpò ń yọ̀yọ́ ni o tẹ́lẹ̀ máa pé èèyàn yọ̀yọ́ lára òkè bẹ̀ wọ́n pé sí anábì ní mo ní ìbéèrè kan tí mo fẹ́ bí gbẹ̀yìn bàbá wa léèrè nínú ọ̀rọ̀ kọ̀rọ̀ ìṣèyí wọ́n bá sọ fún yín tí n bá sọ fún yí pé lára òkè yìí ràkúnmí lè jáde láti bẹ̀ fẹ́ gbà mí gbọ́ wọ́n ní mẹ́jẹ̀rọ̀ bùnà àléékà kiri bá ní Muhammadu àkárọ́ mọ́ ọlọ́wọ́ rí àgbà àkárọ́ àẹ̀spíríẹ̀nsì mọ́ ọlọ́wọ́ rí lẹ́ẹ̀kan rí báyìí mọ́ ọlọ́wọ́ <laughs> a gbogbo àwọn ìlú tó kù lágbàáyé wọ́n ṣe ń dìfẹ́lọ́pù nínú technology nínú sciences tí làwọn náà ń dìfẹ́lọ́pù nínú ọ̀rọ̀ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ bẹ́ẹ̀ bá mú níbí tẹ́ gbọ́mọ nàìjíríà mú níbí ìbá àjẹ́ haúsá ìbá àjẹ́ Ìgbò bá àjẹ́ yorùbá sọmọ nàìjíríà sáà ni tẹ́ bá mú níbí yóò sì ní ha èjìká ló ti gbẹ́mi mú ó bá tó ibi ibi ọ̀rọ̀ wọn lẹ́ti mú mi ah, wọ́n mú láti ẹ̀kan báyìí yóò sì dàrú mọ́ ní ọmọ nàìjíríà gùn débi pé lọ́sàn gani gani yóò sì mọ̀ tú ìṣẹ̀gbẹ́ sẹ́ ìdípò òru tó ah, rò ń pa ní òru ní ó kàn rí bẹ́ẹ̀ ní ah, ojú mi ò fọ́ oòrùn ọ̀sán àyín lẹ́kàn wò pọ̀sán ní orú láwa tó bá múra ọmọ nàìjíríà yóò kàn fi ìjẹun pòru ni o àti wọn náà bá wọ ọmọ lọ́wọ́ pé ó lè ó lè ní ẹ ọ̀sán láwà àti lóru láàrẹ ó tòṣe kíni ìrọ́pọ̀ afáǹpa burúkú irọ́ ọmọ kéwù òun so mọ́lẹ̀ ń tiẹ̀ yín gbogbo àwọn gbagbagbagba nù mọ̀lẹ́bí àwọn ìtàn burúkú pé ah, ẹrú wọn mú wá wọnú ilé yìí ìpínlẹ̀ tí gbọ́rọ̀ àwọn ẹ̀fẹ́ yẹn irọ́ ni o yóò sì hun irọ́ jọ mẹ́ni ẹlẹ́ni mọ́ bàbá rẹ̀ nǹkan bàbá rẹ̀ òsì láyé mọ́ bàbá rẹ̀ òsì láyé mọ́ yóò sùn tọ́nù wa ni ṣe ẹ máa wádìí ìtàn káàkiri nù mọ̀lẹ́bí yọ̀rọ̀ bá wá kojọ́ yóò wà ní ẹ̀ gbogbo ẹ̀ kò sí tó ṣẹlẹ̀ náà alábàá ìtàn bá ṣe hun ọmọ òun nílàákàyè yóò mọ̀ rò pé òun gbọ́n ẹni nígbà tí òun kàn ọmọ lẹ́sẹ̀ ní ìsinsẹ́ ní pé gúlégúlé rẹ̀ ó rọlẹ̀ á sóko sẹ́lẹ̀ ọmọ inú ilé bàbá bàbá rẹ̀ sọ máa lè àmọ́ àbá parọ́ ọmọ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ gúlégúlé rẹ̀ kò ní járí mú mi ẹ dákun ìgbà tí olórí ẹbí mọ́gàjì bá lélẹ́ bá ń parú rọrùn kí lẹ́fẹ́ bá lọ́wọ́ ọmọ títí ẹ̀ wọ́n ní wàláhì wọ́n ń ṣe ọlọ́run àkàrọ̀ ọmọ ọlọ́wọ́ òun ànábì tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run bá rán mi ó sì gbé mi dìde lásìkò tí àlùkè àmọ̀ sánmà ó ní kí n kìlọ̀ fún yín wípé ẹ lọ túnbá o ẹ fi ẹbọ lẹ̀ o ẹ fi àṣà àṣà ẹbọ ẹ fi lẹ̀ o ẹ mọ́ bọ̀gún mọ́ o lápèjúwe ẹ mọ́ bọ̀yà mọ́ o lápèjúwe ọlọ́run nìkan ni ẹ máa ké pè oníkẹ́lẹ́ ti máa sìn ẹni bá kú lórí ẹbọ tó túnbá iná láyé rẹ o ẹni bá sin wọn ọba kú nìkan ló wà lìjẹ́ náà o ànábì sọ tán báyìí àbúrò àbẹ́gbọ̀n bàbá rẹ̀ àbúrò hábì fọ́kọ́ nínú kàṣí ànábì onítàbàlákà ya muhammad ìwọ muhammad òfòlóṣe alhaji dáwàtí jama'atana ṣe lórí pèpè burúkú yìí ló wá kó ogun wájọ sí ẹ̀yẹ̀nìkà ẹ̀kàrọmọmí lọ́wọ́rí ẹ̀kẹ̀míkà ẹ̀yẹ̀nìkà ẹ̀rẹ́sẹ̀rọmọ kí ní dùn lẹ́nu rẹ̀ òfò ni muhammad wọ muhammad òfòlóṣe sánàbí pa wọn lọ́mọ ni tó gbà ìyàwó wọn ni Khadija fẹ́ ànẹ́bí ànábì sì fẹ́ bàbá bàbá rẹ̀ Abdul Muttalib ó sì ṣe nǹkan ọ̀nà rẹ̀ ó ṣe nǹkan orí Khadija ànẹ́bí ò dá wọn lọ́nà kò pa wọn lọ́ba kò lẹ́ni fẹ́ gbégbá òṣèlú mú gbégbá òṣèlú rẹ̀ kò sí fún wọn ẹni kankan torí dáwà yìí náà ni ànẹ́bí ò tí fèsì tí sì ti bọ́kalẹ̀ láti sánmà lọ́ni tabbat yada abi lahabin wa tab ọwọ́ méjèèjì tí wọ àbúlà hábì náà sí ànábì yẹn kò tún ṣe nǹkan rí mọ́ láyé wa àtọwọ́ rẹ tó nà àti wọn gangan òfò lẹ́sì ma ahùnà ẹnuhù mẹ́lùhù wà mẹ́kẹsà gbogbo tó rò pò ní dúkìá tó rò pò ní gbogbo àwọn tó kò sí tí ó làkó ònú ìyà lọ́lọ́ lójà alkiyama sayasla naran zata lahab ọlọ́ni abúláàbì kò rẹ̀ ń jẹ́ bí èè bàbá ilé jòóná èè jòóná náà ló jòkú ayé rẹ̀ lọ́lọ́run bá ti fún rò bà ní jẹ́ wípé ẹni ọ ọ̀rọ̀ ló sọ kò gbá nàbí kò sínú sọ láti ní onísọkúsọ kúmọ̀sẹ̀ pọ̀rọ̀ tó sọ iná ló gba gbogbo ìrun tó ń kí àwẹ̀ tó gba hajj tó ọ̀rọ̀ náà ló gba gbogbo rẹ̀ jẹ́ ọlọ́run wà mọ̀rọ̀ àtúhù hammalatal hatab ọ̀nà tí ìyàwó ti tiẹ̀ fi máa ń dà náà bó bá ṣe mọ̀nà kan sí lójú ọ̀sán bẹ́ẹ̀ náà sì máa rìn náà tó bá dọ̀wọ́ alẹ́ ànábì ti dẹ̀rẹ̀ dẹ́gùn ha ra èmi náà gbọ́dọ̀ contribute sí bá yóò sì ní ànábì nára túmọ̀ ẹni yẹn ìyá ọkọ rèé òun ṣépèlé ànábì ìyàwó gbá kò yẹ kó ṣe wípé ọkọ mi nìkan náà ni ó wà á ṣépè tí ó bá yé ànábì jẹ́ rẹ́ kí mi náà wà náà tí ó bá yé ẹ̀jẹ̀ ìwọ ìyàwó tó ṣe pé ó máa ń kún ọkọ rẹ lẹ́yìn lórí aburú ẹjọ jẹ lálàsí àtẹ́bàjọ túnbà ni ó ti yé ìnira yẹn pọ̀ ìgbà tí àbúláyì bá lè máa ń ṣe rẹ̀ sánàbí ó jẹ́ láìsẹ̀sì gbogbo àwọn gbogbo ara mọ́kà tó kù nìtàn bá lè fi ànábì ṣe nìkan ṣe kí ni nìkan fi ṣe tó nígbà tí àbúrò ẹni tó jẹ́ àbúrò bàbá àbójẹ́gun bàbá rẹ̀ bá lè máa ń sọ rú ẹ̀ sí kí ló àkùtà aráàlú òní sọ gbogbo àwọn ìnira yẹn ó jẹ́ kó ń ṣe ọlọ́run ọba kó pinnu ọkàn láti kó gbòrò maka náà nírùn tó tún jẹrú tó tún jẹrú mọ́ tó tún jẹ mọ́ irú ìfìyàjẹyàn ìkànnì lábùkù bẹ́ẹ̀ àwọn ọ̀ṣẹ́bọ́ wọ́n mú Káàbà ní House of Assembly wọn tán bá darí lọ tán bá darí bọ̀ ìbẹ̀ máa ń pé jọ sí ń ìlú ìjíròrò ń pa rẹ̀ House of Assembly àwọn ní kíni ní ànábì sì nìyí wọn a máa wá kaaba wá ṣe náfìlà àwọn wá kaaba yóò wọnú kaaba gẹ́gẹ́gẹ́ ànábì ó ṣe náfìlà ń bẹ̀ ànábì ó ṣe kí ni yóò ṣe náfìlà ń bẹ̀ ó wá dọjọ́ kan ń ṣe ọlọ́run ọba ó wá bẹ́ẹ̀ Abdullah bin Mas'ud radiyallahu anhu bó ṣe ń bẹnu sọ Bukhari táwọn kèfì rí ọ̀ṣẹ́bẹ̀rẹ̀ tí wọ́n rí o mọ́sẹ̀ wá di pàdánù bọ̀ wá àwọn sọ̀rọ̀ ànábì kó tó ń bọ̀ ìbọ̀wà sí náà yóò tún wá kírun ọmọ burúkú ọmọ ẹ̀sìn burúkú tó gbé wá nìkan ni wọ́n bá ń sọ ń jọyàn wípé ah, ẹ wò ẹjá sí nǹkan kan máa bá sa tí ò rán láti bókọ rẹ̀ jẹ́ bàbá lè tí ò sí bá káti mọ̀ kàlábùkù gbogbo àbùkù tẹ́lómi nǹkan ọ̀yẹn náà kò mọ̀ wọ́n fẹ́ kàn ó ti lé ọ lé ọ lé ọ ní nígbàtí ò òwò abọ́ ọlọ́wọ́ ògbé tó kù ní sábà láti máa parọ́ ma láti máa bá ló kọjẹ́ ah, bí kan ò bá rìn kan ó nà wọ́n tún tó máa ti ń bọ̀ ló kọjẹ́ tó parọ́ mọ́ torí ẹ̀sìn yẹn ìwọ náà wà ó wà discouraged súnà yẹn ò ní ah, táwọn ẹni ìṣúṣú máa ń wí kíyàn nìyẹn ibi iṣẹ́ ọlọ́run ìgbọ̀n tọ́bá náà ń bọ̀ ló kọjẹ́ tí wọ́n pariwo rẹ kiri tí wọ́n ṣe yẹn gan ló yẹ kí mọ́ni rẹ máa lékún sí fẹ́ kó bá ní ìkìláàsù sí wáyé ọlọ́run nọ́mbà máa mọ̀nà kí làwọn lè ṣe táwọn tó fi lè yẹ̀yẹ́ ànábì o nǹkan kan bẹ́ jazur oúnjẹ sálà sinlam alifmet lọ́dọ̀ àwọn lárúbáwá kí ní jẹ́ bẹ́ẹ̀ ó ní àwọn nú ẹran tẹ́ bá pẹran léyá àbí ẹfà pẹran gbogbo àwọn tá a máa ń pè nínú ẹran bíi ìfun bíi ẹ̀dọ̀ gbogbo àwọn nǹkan yẹn bíi ṣàkì abọ́dì ilé ìgbẹ́ rẹ̀ nǹkan kan tẹ́lọ̀ máa pọ́ fún rẹ̀ tẹ́sí yẹn náà pè ní sálà lábáwá yìí jẹ́ wọ́n ṣe kí ni wọ́n yìí jẹ́ kódà lábáwá yìí jẹsẹ̀ ẹran yíò nù kankan kódà àwọn ejò ẹran tọ́mọ́ padà wá ń jẹ́ lẹ́nìí àṣà aláṣà àwọn ọmọ mọ́ wọn pé àtòdú pé àwọn náà ti mix mọ́ àwọn ẹ̀yà míì tán ní wípé orí mọ́lù tá à ń yìí àwọn ẹ̀yà míì ni wọ́n ń roast ẹ̀ tí wọ́n ń ṣe tó sì dùn báyìí wọ́n ló kù nínú ìpìlẹ̀ṣẹ̀ mi wọn wọ́n má ti pẹran orí ẹ̀ ẹsẹ̀ ẹ̀ báyìí níbi eékún ẹ̀ tísàlẹ̀ wọ́n ó gé gbogbo inú ẹ̀ wọ́n dànù sórí àtà ẹnu ẹran báyìí lára sókè ni wọ́n ṣe kí ni mọ́rùn ni wọ́n jẹ àpapá tọ́ ó ti wá léèyàn kan tó parọ́ ẹran bẹ́ẹ̀ tó pé àtorí ẹ̀ àti gbogbo ẹ̀bẹ̀rẹ̀ náà ti kó sórí àtọ̀ tó ti ń fún ẹnìkan bá ní ẹjá ayẹyẹ Muhammadu kò lé áfíńṣẹ̀ ó dà nílé ìdún kẹ́ pé kẹ́nìkan gbà sí láwọn náà bí ẹnìkan bá máa nǹkan wá ó bá ní tọkọ òun ẹni tí ìrẹ́ bàjẹ́ jù náà àwọn ìjọ yìí pọ́jù láàrin wọn ibo pé gbogbo tinú ẹran yẹn wà orí pé àwọn bànújà zoro àwọn ọmọ alápàtà àwọn oníwọ̀n pàtàn kò síbẹ̀ ó bá lọ kó wa ànábì ń bẹ lórí sujud ó sì wá gbogbo tí ń rùn nínú ẹran yẹn gbẹ tó ti fún tó ti fún tẹnu ó sì wà lánàá bí lórí pé kí ni àló fi dá wà yìí lẹ̀ níṣẹ́ a fi ayé sọ a fọ sókè láìfẹ́ abúlábìn Mas'ud ó ní ilé jáde kí n ṣe gbèjà ànábì tó ìrẹni tí ó gbèjà mi tí bá ilé jáde ń jọ́nà wọ́n pa mí yányán ni ó ní mo gọ sẹ́gbẹ́ kan tí mò ń wòran báwọn kìfì náà jẹ́ pẹ̀lú ànàbí ó ní mò ń sun ẹkún mo pé kí ni mo lè ṣe tí mo fi lè ràn ànàbí lọ́wọ́ báyìí o tí mo fi lè dìfẹ́ǹdì ànàbí nígbà wọn ti wálé ànàbí lórí lórí ṣíjú ànàbí ń sun ẹkún ànàbí rù sí orí sókè torí bá bá láàbùkù ló jẹ́ fún ànàbí. ibù gan ìtọ́ ti máa ń kàyàn lábúkọ́ ẹ̀mọ̀ pé táwọn èèyàn ò lè jẹ tí wọ́n gbà wípé poisons ni kí wọ́n wálé wọ lórí ó jalè àwọn tí ń jà lélùú gan wọ́n jọba nílùú jíwá ẹlẹ́wọ̀n ń ṣèjọba gbogbo ọ̀nà tí èyàn dá láàrin ìlú kú sí ìtìrí tánà dídá ẹnu wípé la ilaha illallah tuflihu ọ̀nà tánà dídá ò jìyàn lọ náà ni wọ́n tó gbé tàwọ̀ fídì dání wọ́lá ojú rẹ̀ orí o gbogbo ẹni gbàgbé tawhid ìdáni àti súnnà kò rẹ́ni o <laughs> wọ́n kàn lábùkù láàrin àwọn ọ̀rẹ́ wọ́n kàn nílé bàbá wọ́n kàn nídìílé ìyá wọ́n kàn láàrin àwùjọ yóò fẹ́ tó stage káàkiri lè jáde gan láàrin àdúgbò gan yóò nira kò tẹ̀ jẹ́ mọ́ yorùbá yìí yorùbá káre afa ẹra akọ́rọ̀ ẹ̀sìn ẹkú súnà nẹ́bì sallallahu alaihi wasallam bá ti lọ tán olórí ibú wọ́n á dẹ́ ìṣòro lọ ẹ́sàlẹ́sàn munafiki mo kẹ̀ẹ́nú sí ma bá wọn ṣe mẹ́tì níbò mí wípé ẹ má gbàláyé o súnóòtì wo ní ṣe ẹgbẹ̀rẹ̀ yóò kí mú sọ́mọ́sá ní ládùúgbò ma tó bá sì rí ọ salamu alaikum akọ́lọ́kọ́lá <laughs> sáré kan gbà tí wọ́n òbú sí mọ̀ kan jíjì ẹ́ ọ̀nà bàbá ẹ dìde bàbá ọlọ́run jẹ́ àrí yín pẹ́ ọmọ rẹ̀ ni ọ́ ọmọ rẹ̀ ni ọ́ tí rẹ̀ ìbá pọ̀ láwùjọ àwùjọ ó dáa gbò bá lọ sínú rẹ̀ ó pọ̀ bá mú kó nù ìlú ní wá lára jásù fún mọ́ ẹ̀yin olọ́fọ̀ ò dáa jẹjẹ́ àṣẹ́sìn wa bá ṣe ń ṣe ló bá wa ò dáa mọ́ ó dùn nìkan lọ́mọ àlìjẹ́ náà á fojú rẹ̀ hàn mọ́ ó bá sì rí ọ yóò ṣe kí ni kí ọ dáadáa tí mo wá sáré lọlé mo lọ pe Fatima mo ní bàbá rẹ o ń ṣe ọlọ́run a ah, ìwà tí wọ́n wù sánàbí ní gbòrò nínú kàbà báyìí táwọn kìfì ní wù sánàbí ó lágbára o tètè lọ́ọ̀bẹ̀ Fatima náà ń sáré jana jànà jànà kí ló ṣe bàbá mi kí ló ṣe bàbá mi kí ló fi ṣe bàbá a ah, kí bàbá mi lè ṣe tán warú nǹkan dọ̀tí báyìí lé bàbá mi lára ló ṣe wàá síjú ànábì dìde lórí sùjúdù wọn tàn níbi wọn sun ẹkún wọn jùbùtà wọn sun ẹkún wọn kèfèrè wọn rẹ́rìn ẹ̀ẹ́dì mọ̀ kẹ́kẹ́ bàbá àti ọmọ bàbá àti ọmọ ń kojú ẹkún ẹjẹ́ lọ fi dáwà dandan yílẹ̀ áhàn yílẹ̀ mọ́ lù yìí ọlọ́run sì ń bẹ lókè sánmà kò sì sin kankan kódà ọlọ́run tó dẹ̀ kò ní ẹ̀yà yìí máa kẹ̀yìn ara máa ka ọyá mo pa yín rẹ́ náà ni bọ́lọ̀ bá ti ní ó mọ̀ rí temptations àbí frustrations níbi sẹ́ẹ̀sìn kò túnmọ̀ sí pé kó máa wùyùkúwì sọ́lọ́run ìwọ ọlọ́run tó bá ṣe pé wọ́n ló rán wá kíni kíni kọ́nà ń ṣe kíni kọ́ kíni kíni àbọ̀lọ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ sì pàyín rẹ níbo ìparẹ́wò ìjìyànú ẹ̀sìn nìyẹn ó sì máa jẹ́ ọlọ́run fẹ́ fi wọ̀dánwò kó fi wo gbàgbọ́ tẹ̀ náà bóyá wọn náà dùn ó àbónídùn ó ni ó lè débẹ̀ gbàtí Fatima dé ó kó gbogbo àwọn dọ̀tí yẹn kó lẹ́yìn àná Muhammad alayhi salatu wassalam anábì wá gbórí sókè anábì wá kí ọlọ́run bá lódì fáwọn Quraysh anábì kí ọlọ́run bá lódì fáwọn Quraysh ó ní Allahumma alayka bi Quraysh Allahumma alayka bi Quraysh Allahumma alayka bi Quraysh anábì sọ́lẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ wọ́n ni anábì lára anábì kóòdá ìwọ ọlọ́run ohun tó bá tọ́ tó bá yẹ fi ṣe ìyà fún ọ̀ràn Quraish anábì sọ́lẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ àwọn kèfèrí yẹn sì mọ̀ wípé é àdúrà tí yẹn bá ṣe ní Kaaba yẹn àrọ̀ òrọ̀ máa wájú ọlọ́run bá ní o mo sì jẹ́ kèfèrí tó sacredness tí wọ́n ń fún ààyè yẹn tí wọ́n mùsùlùmí èní tó fún tó tún lọ mọ́kà tó dé tó tún ṣẹbọ àwọn ọ̀sẹ̀bọ ọjọ́ kìíní àrẹ́bẹ̀ wọ́n ṣe burú tó wọ́n gbà pé Kaaba àdúrà tá a bá ṣe níbẹ̀ yóò gbà ní wọ́n mọ̀ pé èpè tánà bí sẹ́yìn yóò rí bẹ́ẹ̀ lẹ́yìn màtánà bí sọ bẹ́ẹ̀ fún tó ní gbogbo ẹ̀yàn ọkùnrin ìṣìwọ̀ ọlọ́run ní tó bá tọ́kọ̀ fi ṣe wọ́n ó sì wá bẹ́ẹ̀ sí wọ́n ń dá ọkọ̀ àwọn kọ̀ọ̀kan nínú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan Allahumma alayka bi Abi Jahal Abi Jahal wọ ọlọ́run ìyà tó bá tọ́ máa fi jẹ́ wa alayka bi Utbata bin Rabi'a anábì dákọ̀ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan wà shaybata bin rabi'a wal walid bin utba wà umayya bin khalaf ọ̀rọ̀ umayya yẹn bọ̀ lẹ́yìn wà uqba bin abi mu'ayt anábì dákọ̀ àwọn méje bẹ́ẹ̀ tó tún gbé wọn sí pé ọ̀tọ̀ abdullahi bin mas'ud ó lóun fi ọlọ́run bá búra sí àwọn méjèèjì tí ànábì tún ṣépèlé lọ́tọ̀ yẹn òun fi ọlọ́run bá búra ogun bádà ní gbogbo wọn bógun lọ ìgbà tó gun bádà yìí dé gbogbo àwọn méjèèjì làwọn kèfèrí pa yànnàyànnà kò sẹ́ni tí pé ànábì ò máa torí pé ànábì kánà mọ̀fúnlọ́mẹ́n ó wà oppressed wọ́n sábò sísì ni ẹlẹ́ẹ̀kẹ́ni gbogbo ẹni bá ti sọ pé súnmọ́ na Muhammad alayhi salatu salam ìyàyẹ́ ń pọ̀ fún wa ìyàyẹ́ ń ṣe kíni ó ń pọ̀ fún wa pàtàkì lọ àwọn alò yásir àwọn fámílì yásir ìyàyẹ́ pọ̀ fún wọn débi wípé torí pé wọ́n gbà Islam àwọn kèfèrí wọ́n sì capture wọn wọ́n sì sá wọn sóòrùn ọ̀sán ganigani gbòrò mọ́kà wọ́n sì mọ̀ sí ìyà fún wọn ó ṣẹlọ́wọ́n kọjá lára wọn kò ní lè dìfẹ́ǹdì wọn ní tí kò mọ̀ sí ní pé sọ́bọ̀rọ̀ nìyàlá yásir fa iná mọ̀wàídà kò mọ̀ jẹ́nà ẹ̀yin fámílì yásir ìyàlẹ́ ń jẹ láyé torí pé gba tàwọ̀fí ìdẹ́fẹ́ bọ́lẹ̀ ẹni sùúrù àdéhùn olúwa ayé fún yín ní pẹ́lú jẹ́nà lẹ́wọ̀ anábì ò ní pàwà kò ní strength kò sí connection kò sí influence ó nìkan àti ọlọ́run tó dúró jì gbogbo àwọn sọ̀hábà rẹ̀ táwọn kèfèrí humiliate tí wọ́n jẹ níyà ó ń ṣe ọlọ́run bò lè gbè wọ́n níjà wọ́n àti ẹni tó máa ń sọ kí wọ́n ní sùúrù lórí yàyàn a máa gbọ́ sùmáyà sùmáyà sùmáyà the first messiah the first real messiah in Islam òun lóbìnrin àkọ́kọ́ táwọn kèfèrí kọ́ pa ní Islam rí láyé òun ni Umu Ammar Abu Ammar àwọn àwọn fámìlì yà lè yà sírì yẹn ibi tí wọ́n so sòmáyà mọ́ ìyà tán fi jẹ́ ohun tó wọ́n wà lọ́tọ̀ ìyàwó náà fi jẹ́ wọ́n so ìkànnà àwọn kèfèrí inú sì bí títí pé áá ah, ah, a sì lè máa jẹ̀yàn ìyà torí kófì ìsìláàmù lẹ̀ lóbìnrin kí ẹ̀ sì lè tó báyìí sòmáyà ní rárá o tẹ́bà pamílẹ̀ pamí a ṣẹbọ a sì kèfèrí ó ń ṣe ọlọ́run bá dé wá mú wa mànà àmì ìyẹn padà sínú nọ́mọ́ lẹ́yìn ìgbà tọ́lọ́mọba ju fún àlùjẹ́ náà mọ̀ wọ́n wá wo táwọn lè ṣe táwọn lè fìyà jẹ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ obìnrin obìnrin wọ́n sì mú idà wọ́n sì gun ní ojú ara ẹ̀ wọ́n gun pamọ́ bẹ́ẹ̀ lójú ara ẹ̀ ni òun là kọ́kọ́ obìnrin tọ́kọ́ pa sójú ọ̀nà ọlọ́run rí láyé núta kẹwọn táwọn kìfèrí ṣe radiyallahu anha kọ́lọ̀kọ́ bá foríjì kọ́lọ̀kọ́ bá yáfí rẹ̀ kọ́lọ̀kọ́ bá kẹ́ torí kí ni torí islam torí tawhid torí iman ẹ̀sìn yẹn lẹ́ni làwọn àfà wá jókòó sínú rẹ̀ tí wọ́n ṣẹbọ tí àfà ń jókòó sínú ẹgbẹ́ awo táfà ń so àkún ẹgbẹ́ fá tí ń so mọ́wọ́ tí núrú kẹrẹ ẹgbẹ́ mùlẹ̀ tí ń fi sínú mọ́tò láfà inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀sìn wọn lọ́mọ kí wọ́n ń pọ̀fọ̀ lábẹ́ fátí àlẹ́nì lójúmọ́ mú so pàró lórí ìrun a sì ń pè islam tí islam ojú ayé ànábì lélẹ̀ islam tí wọ́n ti dàílù ti mẹ́bọ tí mọ́ gbọ́kan tí wọ́n ṣe fún Bilal bàbá ti wà láfíríkà ń bí àkọ́kọ́ mọ̀ázínú ànábì lókè ìpẹ̀láyé sallallahu alaihi wa sallam bàtún gbà islam Umayya tá a dá kọ́ bùnú Khalaf tá a dá kọ́ lẹ́ẹ̀kan kó jẹ́ kan náà méjèèjì táwọn nábì sépèlé òun lọ̀gá títí ẹ̀ òun ni olówó Bilal ló ra Bilal lẹ́rú nígbà tí wọ́n ń ṣòwò ẹrú tọ́mú Bilal gẹ́gẹ́ bí ẹrú láti Abyssinia tó jẹ́ Ethiopia lẹ́nìí tọ́mú lọ sẹ́rú ní Maka ẹni tó rà ní Umayya bọ́n Khalaf lára àwọn ògbóǹtarìgì kèfèrí àwọn ọmọ àwọn Maka ni ìgbà tí Bilal ló ń gbà Islam yóò wá gbé síta lọ́sàn ganigani yóò já sí wòwò yóò wá gbẹ̀yìn rẹ̀ tẹ àpáta nínú oòrùn yóò wá kó àwọn àwọn àwọn àwọn àwọn àwọn sangisangi sànyà ẹ máa tó ẹgbà sí ń bì ìjọba ti lóhùn gbà sílámù máa àtúlẹ̀ ìwà tó máa ti wá nà bẹ̀lá ló mọ̀ sọ pé ahad ahad ọba kan ṣoṣo yẹn ni o ọba kan ṣoṣo yẹn ni o mi ìbọ̀gún mọ́ o mi ìbọ̀fá mọ́ o mi ìṣòro mọ́ o islam yẹn nìkan náà ni o tàbí yẹn nìkan náà ni o títí dá Abubakar fún akọjá lára rẹ̀ níjọ́ kan ah! náà Abubakar bàjẹ́ ah! ẹsẹ̀ ilé ẹsẹ̀ ilé mọ́ fi yà jẹyàn báyìí tó bá sọ fún umayya ó ní Allah tattaqilla fi hadha miskin Abubakar sọ fún umayya bẹ́ẹ̀ Allah tattaqilla fi hadha miskin wọn ò mọ́yà ó wá bẹ̀rù ọlọ́wọ́n ba lára tálíkà yìí torúgbó kò lẹ́bí kò lára torúgbó jẹ́rú lẹ́wọ́n fìyà jẹ́ báyìí hátámátà dìgbàwó lẹ́sọ̀ jẹ́ ẹ̀kẹ́ síyà dìgbàwó lẹ́tọ̀ káyà yẹn kò lára ẹ̀ ìjọ olùyà ayẹ́fẹ́ tó fẹ́ kò lára ẹ̀ láyé kí ni mọ́yà ó sọ mọ́yà ni anta afsatahu fanqilhu mimma tara ìwà ọ̀bákì ló ba yé ẹ̀jẹ̀ ẹ̀yin lẹ mẹ́sìn tún wọnú òdù tó lóun ṣe ẹ̀sà àbáláyé má ìwọ náà náà kò séèfù ẹ̀ kó nu ìyá tá à ń jẹ́ ìwọ sọ pé mò ń jẹ́ ń yà ẹ̀yin àwọn báàkì náà kẹ́ kó bá ẹ̀yin lẹ ní kó gbẹ̀sì kan tẹ́yìn lẹ dà lúrú tẹ̀ ń dà lúrú àwọn báàkì bá ní tó bá rí bẹ́ẹ̀ màá sì gbálẹ̀ màá rescue life èmi ní ẹrúkùnrin kan tó jáláwọ̀ dúdú ó lágbára jùlọ ó sì láìkì ẹ̀sìn kèfèrí yín ó lágbára láti ṣe gan ju bìláàlù lọ ẹ mọ̀ wo ìgbà tí Umayya abẹ́rẹ̀ sí ń jẹ bìláàlù níyà torí pé ó at the same time Abubakar wá ní kèfèrí gẹ́gẹ́ bí ẹrú kò sì fi àjẹ́ tó gbé tó jẹ́ kèfèrí ìsìláàmù sọ pé tó bá lẹ́ni tí èsì mùsùlùmí lábẹ́ tó ń gàrí ó gbọ́dọ̀ fọ́ọ̀sẹ̀ gbà ìsìláàmù ìjọmọ sẹ́ rẹ ni ìjọmọ àbúrò rẹ ni ìjọmọ ẹ̀gbọ́n rẹ ni kírísítẹ́nì lòun mọ́ fọ́sẹ̀ sí kí ni ẹ̀sìn tí ẹ lò ní bá kóyọ̀ sí wọn náà máa ti di tiẹ̀ àmọ́ kó wá ní tí o bá ti gba rọ̀mọ̀tọ́nù ó fi ìyà jẹ tí o bá ti ṣe Islam tó fúnra kí ni tó gbà bí olówó Bilalu ṣe ń frustrate láìpẹ́ tó tó ń fi ìyà jẹ tó Abubakar ó fi ìyà jẹ irú tí ń bẹ lọ́dọ̀ ti tiẹ̀ ní tó wá ṣe ni wípé ẹrú tí ń bẹ lọ́dọ̀ tèmi tó náà sì lágbára tẹ́sìn kèfèrí tẹ́yìn ṣe yẹn tó náà faramọ́ jù èmi ò fi pààrọ̀ máa rí ìdíṣẹ̀ fún wọ kí wọ́n rí ìsìnkú láàrin fèmí ẹni ó dá bẹ́ẹ̀ bá mọ́tọ̀dọ̀ rẹ kẹ́ gba bìláàlò lórí ibú yìí ẹ gbà ẹ̀sìn burúkú tó lò ń gbà ẹ bá rí ìsìnkú láàrin fún Abubakar Abubakar gba bìláàlì kílẹ̀mọ̀ tó sọ́ ó sì fi ẹ̀ tó láti ní lọ ìyẹn nìkan kọ́ ó wá pọ̀ kanrin bẹ́ẹ̀ àwọn bí ẹrú bí mẹ́fà bẹ́ẹ̀ ni bìláàlì náà wá bọ́ pẹ̀lú kò lọ́rùn wọn tó sọ ọdọ̀ ọmọlúwàbí bìláàlì ní kejì wọn gbogbo eléyìí Abubakiri kiri ṣe fọlọ́wọ̀n bá ní tó gbá wọn kan wọ̀nyí ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn tó kù díẹ̀ káàtó tójú ànábì ń rí ẹ̀ ó já sí hijira tánàbí ṣe <coughs> fún ilé established islamic government ní gbòrò kí ni gbòrò madina alhijiratu wa darurati iqamati dawla islamiyya anábì náà rí pé ìlú mọ́kàtà wà yìí tẹ́yàn náà bá tún bẹ́sẹ̀yàn sọ̀rọ̀ náà sílùú mi islam lè mọ́ kọjá inú gbòrò mọ́kà ilé jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún torí pé ìjírátà náà bí ṣe òun ló padà mú kí islam padà ní widespread kó padà fẹ̀ kó fọ́n

ìgbàtọ́lọ̀ ń pa láṣẹ wípé kúrò ládùúgbò bí tó wà torí pé gbogbo tí ń jẹ́ràn ọmọ ẹ̀dá èèyàn láyé níjọ́ náà inú ìlú ànàbí ní nìkan náà wọ́n wà inú ìlú ànàbí wọ́n kíni kò sí ọmọ ẹ̀dá yìí nílùú kò tí ẹ̀ gan mọ́ lẹ́yìn ìlú ànàbí sọ fún wọn ó palẹ̀ ayé rẹ tí wọn bá fẹ́ bọ́ọ̀lẹ̀ àwọn tó fún ọ omi kó wọn kúrò lórí ilẹ̀ ayé so kó wọn kúrò láyè ibi tó wà ànábì Nuhu wá kó wọn kúrò níbẹ̀ ó kó wọn ṣe jíra lọ sí ìlú mi ànábì Ibrahim náà ṣe kíni ó ṣe jíra ọmọ Iraq ànábì Ibrahim alayhi salam ìgbà kí nira àwọn kèfèrí tó débá pàtàkì jùlọ ìnira bàbá ti tiẹ̀ gangan tó jẹ́ ọ̀tá àgbà fóun kó tó ka ọ̀tá tí ń bẹ pẹ̀lú rẹ̀ náà àwọn ìlú tó kù àbí àwọn aráàlú ànábì Ibrahim gbàdà kúrò ní Iraq ó lọ bó ibo ló lọ ibo ló lọ mọ́kàkọ́ ló lọ lọ sham sham yẹn ló ti wá establish ismail àti yàrí sí gbòrò maka anú musa alẹ́sọ́látọ̀ salam wọ́n náà ṣe jẹ́rọ so káfí ìlú lẹ̀ nílùú kèfèrí lọ sí ní islam àti mùsùlùmí lára tí wọ́n ò jẹ́ kí mùsùlùmí ti ẹ̀rẹ́sìn rẹ̀ ṣe káwá lọ sílùú tí islam wà ń lòjọba ẹ̀sìn àbí wọn ò tiẹ̀ lòjọba ẹ̀sìn níbẹ̀ túnmù fúnra ní mùsùlùmí èyí tó ti wà nù tàn gba àwọn ànábì ọlọ́run síwájú ni kó ń ṣe ọlọ́run bá tó dé eléyìí yóò máa jẹ́ ìbásọ̀rọ̀ àkọ́kọ́ nínú àwọn pọ́ìntì márààrún yẹn kí láwọn okùnfà tó rọ̀ mọ́ ìjírá yẹn àti sọ yìí tó bá di ẹ́písòdì míì pẹ̀lú gọlọ́run a wà á mú ìtàn bí jíra gan ṣe wáyé àmúwá fún wa abẹ́ Allah subhanahu wa ta'ala wà kún lórí ẹ̀sìn la ilaha illallah subhanaka wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك